أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله أدعوكم ونوم parí ìrúnà wáyé nílé ní àkókò yìí láti pàtàkì bẹ̀rẹ̀ rọ̀bá àbẹ̀rẹ̀ ọ̀bá àlá. Èmi náà ti ya ọlọ́dẹ yìí kọ́lọ̀ kọ́mọ ti ní ọmọ tó kù lábẹ́ ti láyé tẹ̀lá fún ya ọ̀rọ̀ mi. Tura tó lè sá òun láyé ti bẹ̀rẹ̀. Lẹ́yìn tí a ti dé pé ọ̀la ilé tura yìí káàkà máa sọ alátọ́wà fún ọ àti tó ní wọ́n ti papọ̀ wọ́n túrà náà bí ọ̀rọ̀lọ́rùn ó fún náà àlùmọ́lùmọ́ náà tó bá ti lè sáyà alákọ̀ọ́kọ́ yìí òun náà ni a sọ̀rọ̀ lórí ẹ̀ níjẹta òun náà la lórí ẹ̀ lánàá ó dàbí ẹni náà báyìí lórí ìrẹ̀lẹ̀ ayẹyẹ náà. แต่ตัวด้านใดจะได้เรียนรู้ตั้งแต่ไหนนะอันนี้เราอาจจะสุราตุสได้ในสาวเทโรนปริยาโยนาสิจโตรมตุลเตติโกนะโตเตนะสุราวิยาวาโมะโตเตยะตุริยาวันตะเลวันยาลาเตติโรวันตะวัตตุโมอันเดติตะจาอันุย إن الله كان عليكم رسولا أنا يعلم بكنا أنا جاءت أيها المسلمة الأعزاء يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويؤمن الله ورسوله فقد فاز فوزا عظيما أنا جاءت أيها الذين آمنوا ìpàtàkì ìdíjọ́ ọ̀nà ẹ̀rọ ọlọ́run ayàtà ti bẹ̀rẹ̀ èyí tó ń sàlàyé ẹ̀sùn wa kódà àìní ilé bẹ́ẹ̀ nínú ayà yìí ọ̀rọ̀ nípa àtẹ̀rù ọlọ́run wọ́n pààrà rẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ rẹ̀ àti níparí. bákan náà nínú ayà yìí nínú tí ayàtà yìí tó gbé ayé ká sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ní ìpàdádá káta ọkọ̀ ẹni wa pọ̀ láti rí ara sáwọn ẹni wa. Èèwọ̀ sí ní bẹ́ẹ̀ ní owó pẹ̀lú ó dáná rẹ̀. Bákan náà, nínú àyà yìí, níta ń pè ní àlòkù wọ́pẹ̀ ìbàjẹ́ ní àbáyé náà. Ìjọba ìyá láàrin àwọn tá a bá ti fi jẹ́ èèyàn, ọmọ ìyá kan náà ni wá. Ọmọ ìyá kan náà ni wá wò. Ìgbò, Yorùbá, Haúsá, gbogbo orílẹ̀-èdè tó ń kólé ìjẹ́ tó so wọ́n papọ̀ ọ̀yá kan náà yóò fi wá ní ìlànà. Ọlọ́run àti Ìjọba Amẹ́ríkà ká mẹ ilé yìí nínú súrà yìí. Níbi ìbáṣepọ̀ wa, ìbáṣepọ̀ wa, ọlọ́run àti Ìjọba Amẹ́ríkà ń gbé ọ̀kan náà ní gbogbo wa wò. Táà wá gbọ́dọ̀ sí kára ó fi ẹnì kan látọ̀wọ́ wa ìlera ọ̀gbọ́n ṣe látọ̀dọ̀ wa sọ́mà làkejì tó pé kẹ́ni wo nǹkan kan náà yóò fi wá. bákan náà àtọ́mọ́ ẹgbẹ́ nínú súra yìí ó kọ sí jẹ́ta pẹ̀lú súra tó ṣe sá. àwọn báà ní nínú sọ́ọ̀tì sọ́ọ̀tì súra tó ṣe sá yìí òun ni wípé ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ obìnrin ọkọ̀ ní òkú ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ obìnrin ọkọ̀ ìṣòro pọ̀. tá a bá déwájú a máa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ kàtà máa ti yàn wáyà tó tọ́ka sí i. ìlúkú tá a bá ti sọ níbi àpàrà tó tó sọ. òun láti wọlé pé kọ́mọ́ mi lè gbà wá lásìkò púpọ̀. ká má ti máa yà sílẹ̀ púpọ̀ tó ọ̀rọ̀ nípa ìdájọ́ nípa ọ̀rọ̀ obìnrin ọkọ̀ ìṣúra nínú ẹ̀ agbọ́n ìta náà rí pé àwọn ìfẹ́fẹ́ láyé lèmi wọ́n ta àwọn obìnrin àwọn ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ti gbẹ̀gbà nínú wọ́n ti sọ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló fà lórí ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn gbogbo àwọn níbi ilé ẹ máa ní gbogbo ẹgbẹ́ ìbá ń sọ́ra lé nínú obìnrin ní ń jẹ́ ẹ́ẹ̀dì lọ́pọ̀lọpọ̀ àwọn abilé nínú àṣeyọrí àwọn òyìn nǹkan bá ti sọ̀rọ̀ yìí náà ẹlòmínà ọ̀rọ̀ ọ̀gá ṣé gómìnà náà wọ́n á ti tẹ́lẹ̀ ń sọ báyìí ọ̀ ìpìlẹ̀ ẹ̀kọ́ ni gómìnà ọgọ́ta máa dùn lẹ̀ àbúkárà mi gómìnà ti bẹ́ẹ̀ o àmọ́ ẹgbẹ́ ìpìlẹ̀ ẹsẹ̀ gómìnà náà ti tẹ́lẹ̀ ìpìlẹ̀ primary assignment ti obìnrin tọ́lọ́ wọn bá tọ́ ta wọn gbélé wọn lọ́wọ́ òun ní mímójú tọ́mọ. sámárì àtàmì tó bẹ̀rẹ̀ ní ẹ̀wọ̀n ẹ wá súnmọ́ láyé ẹ̀dùn akóso àwọn ọmọ náà báwọn ọmọ àwọn ló ṣe sí ẹ̀kọ́ tó yanjú ẹ̀kọ́ tó yè kóró bàbá ọ̀nà ọ̀sẹ̀ wàhálà wá ẹ̀yin lẹ́mú sí àwọn ọmọ lórí ẹ̀kọ́ ìgbàlẹ́ mi ó jẹ́ ìdílé fáfíì ìgbéyé láyò pé nígbà àwọn obìnrin náà yìí kò pọ̀ káàkiri rẹ̀ dúpọ̀ olùkọ́ ti tó wá. kò wá lè jọ́ mà èyí tí wọ́n kú kọ́ náà ní bóun ni ọ̀rọ̀ ètò láti láyé èyí wọ́n tẹ́ níwèé èyí tí òṣìṣẹ́ tó wọ́n ọgbọ́n ẹ̀kọ́ títà rírà òṣìṣẹ́ kan pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ọ̀sẹ̀ yẹn jù. bá a bá ń sọ̀rọ̀ táà ń sọ ìyẹn bá a bá ń sọ̀rọ̀ ara ọ̀rọ̀ ọlọ́run ni o tó ti fi àwọn ọ̀pọ̀lọpọ̀ wá ọ̀nà yẹn náà wà. tí máa alọ́pọ̀lọpọ̀ ọba wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọn tún lè máa wá láti ìṣàkóso ní ìbámu sí pẹ̀lú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ wọn ni wọ́n máa tàjú tàjú wọn máa tàjú tàjú mẹ́ta wọ́n pa àkàtú ní ìlú ní o. ìtọ́kùnrin lè ṣe tókùnrin ò lè ṣe lẹ o ẹ̀mẹ́tara yín yẹ o ẹ̀mẹ́jì kan ẹ̀fọ́ àwọn ń tà yín yẹ o. àwọn táwọn sì ń tà yín á sọ táwọn fẹ́ mú jáde wọ́n sì ti rí mú. obìnrin ọlọ́run tó pa obìnrin lẹ́yìn ọlọ́run tó fi ọ̀wọ̀ sára obìnrin tọ́sọ̀ yẹn tọ́ fún obìnrin lé wọ́n lè wọ́n rùbá bò sí lọ́dún obìnrin. ọlọ́run tó ní kóbìnrin ọmọ tààmú ọmọ ti wàhálà tó fẹ́rẹ̀ fún bíríkì lórí ọkùnrin abẹ́ẹ̀ta wọ́n wá ní ẹ wọ́n sábò sí obìnrin rẹ̀ àní kóbìnrin ọmọ ti gbọ́nà kóbìnrin ọmọ ti pẹ́ẹ́tẹ́ kóbìnrin náà ọmọ ti kọ́ ọmọ ti kò gbogbo tó bẹ̀rẹ̀ bá dà láyé tọ́mọ tó bí ọ̀bá ti wúlò lọ́kọ́ sí. gbogbo tó bẹ̀rẹ̀ bá dà láyé tọ́mọ ẹni tí ìlú kù kalẹ̀ tí ò ti mọ́ tó tọ́mọ tó bí ọ̀bá ìlú lọ́sí. ibi àwọn ti lọ nìyẹn níbi tí wọ́n lọ gẹ́gẹ́gẹ́gẹ́ ni wípé responsibility tọ́lọ́ ń gbé lórí ọkùnrin yẹn wọ́n fẹ́ káwọn àtòkè yẹn lọ́mọ sí àyè. <laughs> ẹ̀yin náà sì ní kó fi débẹ̀ lẹ́yìn àbí débẹ̀ nígbà tó bá fi mẹ́ta wọn lọ sọ fún ọ̀nà ẹ̀kú sáládì ní ewu lè fi méjì lọ yájọ pín wọ́n kú kan débi ewu méjì wọ́n fún àkókò owó lé ẹ̀kú sẹ́ni rẹ̀ ti lé ní ìlú ọ̀rọ̀ san owó lé ṣùgbọ́n owó náà owó kéré wọ́n lọ́wọ́ sanu sáládì tiẹ̀ ẹ̀dẹ́wọ́ náà ń sẹ́lẹ̀ lọ àbí ètò wọn bẹ́ẹ̀ kó sẹ́lẹ̀ yẹn wọ́n lẹ̀ ti bá wọn ní bẹ́ẹ̀ wọ́n lẹ̀ ti ṣùgbọ́n yóò bèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kò yé wọn nípìnlẹ̀ àwọn olùkọ́ wọn fẹ́ràn àwọn ni ẹ jàmbá wọn sẹ́ni kóbìnrin ọmọ ti sẹ́ kóbìnrin ọmọ ti kiri lọ́rọ̀ èyí ń wọ ẹ̀sùn láwọn fẹ́ dáadáa fún yín náà ni torí pé iṣẹ́ inú ilé ga ẹ̀yìn dé náà iṣẹ́ inú ilé ẹ̀yìn dé náà torí ìdí eléyìí. nínú ẹ̀ wá ní gbogbo àwọn nǹkan tí wọ́n lọ lè sọ káàkiri dápadà máa débẹ̀ níbi ọ̀rọ̀ ogún pínpín wọn ní ọlọ́run ti lè sọ bá ti láti lè lóúnjẹ ayé yìí ọlọ́run ní láti ta bá fún ọkùnrin kan lóbìnrin bọ́lá ti lóòótọ́ já lọ wò àwọn tí wọ́n sọ báwo ni wọ́n máa ń pín ewu ẹja bẹ́ẹ̀ nà ọ́ tí wọ́n wá sọ pé ìsìláàmù lọ́sà kùkù fún obìnrin ṣáájú ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń sọ ìlágbàáyé àjẹmọ́kú lóbìnrin lọ́dọ̀ wọn kódà ṣáájú lọ́dọ̀ àwọn aláwọ̀ wá gan kọ́nà òkúta níbi ìdè àjẹmọ́kú lóbìnrin eléwu náà ti ta ọta ẹ̀ta wàrà rẹ̀ nílẹ̀ yorùbá náà wọ́n lè ta náà kọ́ra bá ti kéré wọn ìta gbọ́ngbá bá ti kéré nígbà tá a bá tẹ̀lé agbọ́ngbá kó lè jẹ́ ìbàbá abúlé dé nímà. bọ́kọ̀ ti jò bẹ̀rẹ̀ mọ́rú tọ́kọ rẹ̀ bá kú nínú ìlà nílẹ̀ nílẹ̀ sáájú fún òní fún obìnrin yẹn ní rẹ̀ bá kú òní fún a ni kí là jẹ́ gbogbo ni wípé wọ́n kà ní kọ́kùnrin gbogbo náà wọ́n nínú àwọn fámìlì ọ̀gbọ́n láì sí ìtẹ́lọ́rùn àbí kọ̀tẹ́lọ́rùn ẹni wọ́n wá ti sọ fún kọ́fẹ́ náà nìkan náà yóò bẹ̀rẹ̀ bí wọ́n ti ti tẹ́lẹ̀ ní ọ̀hún. Ìkọ́lé sọ̀rọ̀ kò jọ́ mọ̀. Ẹni báyìí náà ìyẹn lè táwọn ará rẹ̀ lẹ́yìn bára tó wà nítọ̀ ya bàtà alágbájá rè bàtà àkàmú rè bàtà àkàndé rè bàtà àjàlá rè tọ̀ ètò ọba fún bẹ́ẹ̀ tó máa ní wọ́n dá pọ̀ yìí ó lè wọ́n dá kẹta ó lè má rí kẹta nínú wọn o òun náà kan ètò wájú fún ọ̀tọ̀ ọkọ̀ ọ̀tọ̀ náà ọ̀sẹ̀ sí kan tó òun ìfìlà ni wọ́n láì sí pé ẹni kọ ẹnu òfẹ́ sí sọ́jọ́ wúra wọn tó fẹ́ra wọn lọ́rùn èyí tá à ń sọ yìí àwọn àdàkọ́ tó máa wọ̀ kábẹ́ ẹnfẹ́ tó ẹ̀ eléyìí tó bìnrin bá ti dájú bẹ́ẹ̀ eléyìí tó kọ́ lù èyí tó bìnrin fẹ́ lọ bẹ́ẹ̀ láti dájú láti mú tẹ̀lé ọkọ tọkùnrin ìjọba fún kẹ́ńtó ti dájú sì ní ìyá àrùfẹ́ tí wọ́n mẹ́ta lọ́wọ́ rẹ̀ tó èdè bọ́lọ̀ fún ẹni tí ó bá ti lọ́wọ́ ọ̀sẹ̀ ọjọ́ tó wọ́n lọ́wọ́ tó lẹ̀. ṣùgbọ́n sáájú ilẹ̀ lárúbáwá gbà náà ilẹ̀ lárúbáwá gbà náà bí wọ́n bá fẹ́ lọ́dọ̀ ara wọn àwọn bá ní obìnrin òkú lágbára lórí obìnrin yẹn láti lọ́kọ̀ àwọn ẹni

gẹ́gẹ́ eléyìí ni tó jẹ́ òjò ẹ̀rọ wọ́n tó mú kalẹ̀ ní ẹni ṣe ọlọ́ ẹ̀sùn tó wá sọ yẹn tó mú wá ní ẹ̀wà lọ́sàbù ó ní ìrísí tó fi jápẹ́ mọ́ ẹgbẹ́ láàjì lóbìnrin ọmọ ọ̀sán àbí lọ́kùnrin dábàá pé ewu ẹ̀jọ́ fún ní láàjì tẹ́bí ilé ọkọ rẹ̀ náà ní òkò lọ ilé ọkùnrin tó yẹ kó o tún ọkùnrin lò ó kúrò rẹ̀ tó wá sí obìnrin tó wà nílé ọkọ responsibility ọkọ rẹ̀ ọkọ yóò máa gbé responsibility torí ní eré dị. a máa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́rẹ́ lórí eré yìí àbí ká tẹ̀wá kọ́ sí àwọn kọ̀ọ̀nùnù ìṣìrọ́kì kọ̀ọ̀nùnù faransé kọ̀ọ̀nùnù ìngilísì gbogbo àwọn kọ̀ọ̀nùnù wọn wọ̀nyẹn lọ́ọ̀wọ́ tí wọ́n lò gbà yẹn náà wọ́n sábò yálà kọ̀nùní àwọn mẹ́rù kọ̀nùní obìnrin olóró kẹ̀kẹ́ tí ó kẹ̀ tọ́kọ̀ rẹ̀ tó pàtí lọ́wọ́ tó sílẹ̀ ìdílásí àmọ̀ rẹ̀ lára ìdílásí àmọ̀ rẹ̀ tí ọkọ rẹ̀ bá bí ma yálà wọn náà lórí ìbùn yàbọ̀ àbí ìyàwó rẹ̀ lórí ìbùn ìyàwó tẹ wá ló wáyé ti lóko rẹ̀ tọ́kọ̀ rẹ̀ tó kù tí ọba ti lọ́ọ́ ma láyé tó ti kú ọlẹ́tọ̀ọ́ tó wá ló ma bọ́ọ̀ gbogbo àwọn tó wọlé wà bẹ́ẹ̀ tí o bá ti bọ̀ wọn ọlẹ́dùn fún àlùwà bọ̀ pẹ̀lú àti wọn lẹ́kọ̀ọ́ lè kẹ̀kẹ́ kan ẹ̀dá kùtà wà lọ́sàbùtù ta lọ́sàbùtù torí ti eléyìí nítorí Islam láwùjọ máa ń pé òun ni bẹ̀rí àtò pé oṣù yẹ ká mójútó ìyẹn ló bàá lóbi jẹ́ sí wípé nínú àwọn àbá àwọn ìdájú bíi àbáwa abdullahi abúlé mọ̀tòrè ọ̀sì ọ̀gbọ́wò àdìgbọ́n ọ̀bá lójú wọn. wọ́n ní iná fi súra ti ti sá làkọ́ǹtù àyà wọ́n ní àwọn àyà márùn pẹ̀pẹ̀ nù súra tó ti sá. wọ́n ní yàtúrò ní ànàlí ní àdúnyà wà a àyà ni ó tún wọn bí kí ní gbogbo ayé àtọ̀run lọ. abẹ́rẹ́ àyà márààrún yìí tí ìbá ti ń pọ̀ bínú òfìsẹ́ máa dùn ó sì túnmọ̀ tí wọ́n sọ gbogbo ayé pátá àtọ̀ mímí mú nínú abẹ́rẹ́ wọ́n sọ pé ní gbogbo ayé pátá àyà ìgbó mi mo sì fẹ́ràn rẹ̀ jù lọ àyà lákọ̀ọ́kọ́ òun náà ni àyà tó wà nù àyà nù sáyà ibi tó náà bá lè kọ́lá lọ pé iná lọ́ aláyè ní mùsùlùmí ọ̀dà lọ́rọ̀ àyà fọ́tì lọ́wọ́ àyà yẹn inú tó láti lè dá kíra àyà yẹn sọ ọlọ́wọ́ bá lè kọ́lá iná lọ́ à dájúdájú òun ọlọ́run láyé ní mùsùlùmí ọ̀dà lọ́rọ̀.

Aya tàbí wá nínú sọ́látò nìsá yẹn náà. Nà. Ọlọ́ni tẹ bá ti jìnnà sí àwọn gbèǹkàgbèǹkà nínú ẹ̀sẹ̀. Èyí tó fi ẹ̀sìn ní kẹ́ ẹ má dé díẹ̀ kẹ́ jìnnà sí. àdékẹ́ wọ àyè alápàlẹ́ àyè ìdùnnú àyè wọ́n láyé alápàlẹ́ àyè ìdùnnú òun náà láyé Jánnà kàtì àbá. Ìgbẹ̀rẹ̀ ìjẹ́ ìlú bàbá ẹ̀rọ sọ wípé iná lọ́ra ẹgbẹ́ ìṣòro kàbí wa ìgbìmọ̀ lónà láríkà ni ẹni tó bá múlò fún pẹ̀lú wọn lọ ẹni bá tètè pa nǹkan kan papọ̀ fún wọn lọ́wọ́ òun ní borí ní o ẹni kan sọ lókè lẹ́ẹ̀ka ẹgbẹ́ tẹ́ bá ti jìnà sáwọn ìgbè ìkàgbè ìkàgbè ó wá jí kámẹ́ ìgbé nínú ìgbè ìkàgbè lẹ́bọ́ wọ́n tó bá ti sẹ́bọ pẹ̀lú wọn lọ́wọ́ òun lè rábùkù wọn lù wọn lọ́wọ́ wọ́n tó bá ti pè ká ní nínú wa súrà tó wà náà nìyí. Bùbá yìí ṣe nínú àwọn àṣìṣe tí ọba tẹ́bọ tọ́ba wo òun ọlọ́run ọba òun lè borí èèyàn bẹ́ẹ̀. àbá ike sara ẹ̀ lọ́ka lọ yẹn aya mi tún nìyẹn. èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni aya tí àbá wa Abdullahi bọ́lá mọ̀tẹ́rẹ́ ìfọ̀rọ̀ bá fún wa tí wọ́n bá inú àwọn ti máa dùn bí ìgbàdí pé ìtàwọn ní ní látara àyà yẹn ó ju gbogbo sí kí ayé lọ. wọ́n ní wà láwọn náà náà wọ́n nà bẹ̀rẹ̀ àyà yẹn kà kàbẹ̀rẹ̀. وما أرسلنا وما أرسلنا من رسول الأمر بنا ولا ṣẹlẹ̀ nìyẹn láwùjọ wa dáwà báàbá bá wí tó kìlọ̀ kìlọ̀ àwọn tí òní tọ́ òní tọ́ wọ́n ti wà wàhálà bá tún dé náà àbá òní tẹ̀sílẹ̀ bí wàhálà bá tún dé àbá òní tẹ̀sílẹ̀ lórí pípa ní àgbẹ̀ ẹ̀gbọ́ àgbà wa ọmọ tẹ́ẹ̀sì ń fún wọn ní márùn tẹ́lẹ̀ pé ọmọ báyìí ni ẹ̀tọ́ sí báyìí lọ́nà tẹ́ẹ̀kẹ́ jórin àwọn òmìnira wọn gẹ́gẹ́ bí pé àwọn pán ẹ̀sìn yín lọ nígbà tó bá padà wá yí wọ́n ná àwọn àbáàdùn fún wa lòún sábà. Gbogbo àwọn ọmọ akéwìn ẹbí jọ́wọ́ ìlú pẹ̀lú ọgbà bọ́ọ̀lù lọ́dí. Fẹ́ẹ̀ni ká pèmí láti ìdíje ọlọ́ọ̀fẹ́ ọmọ akéwìn wá lọ́dọ̀ wa. Ọ̀dọ̀ wọn kọ̀ọ̀tẹ́ di nọ́mbà rẹ̀ wọ́n tẹ́tí nọ́mbà àwọn ọmọ náà ní kó gba nọ́mbà rẹ̀ wọ́n dàgbà ló fún nọ́mbà. Mo tún àbọ̀kùnrin ọlọ́kùnrin. Kí ló ń wọ́n lẹ́ kò fẹ́ gbọ́rọ̀ dáadáa ni kò fẹ́ gbọ́rọ̀ dáadáa kò fẹ́ gbọ́rọ̀ fún àwọn ìdá ẹ lójú pé tọ́wá débi kò ní ọjà àmúwa tọ́wá débi. wọ́n lẹ́ ẹ tẹlẹ fún mọ́tà àmúyàn bẹ́ẹ̀ náà wọ́n fàjẹ́ pé ó ti sọ òkè ó ti sọ ó ti ti ká lòdì sí nta tó ẹ̀ dára pé bàbá máa ti ta lóde padà mọ̀ yìí pé àwọn ni wọ́n bá yí wọn ẹ̀ látara arúgbó ẹ̀kọ́ tó hàn yẹn lọ pẹ̀lú àtọ́ hàn yẹn ń bá tí wọ́n kí èdè. Kọ́dà wọn lè jẹ́ pé àwọn sùkúrù lága ẹ̀rọ òwe kọ́dọ̀kọ́dọ̀ sùkúrù ló lọ. Àìmọye wọn rú wọn dáadáa láti nínú ìbílẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ dáadáa. Irú ẹni kẹ́lẹ́ ẹ̀ka tí wọ́n fẹ́ mẹ́nu lé tí wọ́n fẹ́ ṣàkóso tí ó ti padà lọ́lẹ̀ máa. Eléyìí táà sọ yìí náà, ọmọ táà sọ fún mọ́tọ́rọ̀ dáadáa ó wà ní four hundred level university. yunifásitì wọ́n ti rọ̀tí kéde jáde private university tó ní o nígbà tá à ń sọ yìí àtàtì ninety seven eh, kẹ́rẹ́ yẹ two thousand and seventeen and fifteen wọ́n ti sàn kàbí four hundred and fifty thousand káwọ́ yẹ ti yunifásitì yọ̀ wọ́n gbà níbi ìgbà tá à ń sọ yẹn owó táyé tí wọ́n gbà gbà yìí tó ra two hundred and fifty thousand lọ tó wá tó bẹ̀ yẹn gbogbo tá a lè fún gbàgbà yẹn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ti gbà yẹn lọ. àbáwọn tó ti jẹ́ gọ́ọ̀mẹ̀ntì tẹ́ àbí ká ti kéré kàtà àbí àbí wọ́n lè tó bẹ̀rẹ̀ àwọn ọmọ gbàgbà náà. táwọn ti sàn kọ́ ara ti ta o. jẹ̀mẹ́ fọ́ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti wọ́n ti kéde jáde káwọ́ ewu wọ́n ti san ẹ̀wọ́ tó wí dànù. a béèrè lọ́wọ́ ẹ̀ ẹni ọmọ tá ń sọ yìí tó kó wájú mi tẹ́bẹ̀rẹ̀ jẹ́ jòkó báyìí táàbí sí àìtàbí màmá rẹ̀ náà tó kó wájú báyìí táàbí tàbí ìwé tá ń sọ a máa sọ bá ti sọ bá ti di ẹnìkan ṣùgbọ́n tí kankan bá tí a bá sọ létí rẹ̀ kí wọ́n lè ta rẹ̀ kẹ́kọ̀ọ́ ni o bá ti yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tábà wá ń sọ ọmọ ọlọ́run ọ̀fọ̀ tí ọba ti yí ọ dáadáa á tó máa jẹ́ kọ́ ọmọ ìtọ́ tẹ̀lẹ̀ ìrírí tó tẹ̀lẹ̀ lélẹ́ tó ṣe déédéé tọ́lọ̀ mi. àwọn bẹ̀rẹ̀ béèrè tọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá bàbá wọn kọ́ fúnà bá lọ́wọ́ ti kú ti pẹ́ pé àwọn méjì náà kó mi. sẹ́kẹ́lẹ̀ yìí náà wá ń ṣe náà títà lòun títà pẹ̀lẹ́ àwọn bàbá yìí wọ́n lóun ti padà rìtáyà òun ó rìtáyà àti píńsípà ẹ̀rí kan kò sí ẹ̀tún ti pámẹ́lẹ́ sẹ́kẹ́tì náà ó rìtáyà àti píńsípà ayé ọmọ wa bàjẹ́ torí ayé ọmọ táǹsọ̀ yìí kọ́nà ọkọ̀ padà bá wa tún sé ní o lẹ́yìn ìgbà tí wọ́n rọtígéètì ẹ̀ ní yunifásitì jáde wọ́n tún padà lọ fún wọ pólì wọ́n tún lé e bẹ́ẹ̀ náà ní abẹ́ẹ̀dá ní fún ọ̀rẹ́ lẹ́bù wọ́n ti lè jáde yunifásitì o wọ́n tó padà mú lọ pólì wọ́n tó lè jáde kó mẹ́rin. àwọn béèrè pé kí ló dé tí wọ́n rọ síkéètì ní yunifásitì ó ní ó láwọn máa ń jáde àwọn máa ń ti fàájì a ní owó skul tí wọ́n á fọ́ wọ́n ní owó skul a ní owó skul tí wọ́n á fọ́ ọkọ̀ kílẹ̀ fi ṣe ó ní àwọn fi ṣe fàájì irú fàájì wo àwọn fi mú kó dín wọ̀lọ́ì wọ́n àwọn ìbú ní sọ́jà rẹ̀ pé àwọn ti mú kódé ni kódé ah, ìbò four hundred and àwọn tẹ̀sí tó ń ṣe fàájì àwọn gbọ́ ma àwọn tẹ̀sí tó ń ṣe àwọn tó ń pẹ̀ bí four hundred and fifty thousand sani owó tí ó yà sí jọ àbí gbogbo àtàǹsọ̀ yìí èlò sálárì ìyá àtàǹsọ̀ yìí náà tó jẹ píríncípà four kò lè gbá lóṣù kan kódà kò lè gbá lóṣù méjì ó ní ìgbà tí kù jọ àtàwọn àláwọ̀ sí ìgbà tó jáde fún náà ló dúró yẹn ṣe ìjọ́sì ẹ̀ náà nìyẹn ìjọ́sì kọ́mẹ́ntì náà nìyẹn àwọn àdìgbò lè wà yá tó ṣe tó ń gbé ó ti tọ̀sí táwọn ọmọ náà lè kò ní kó tó wọn ọmọ ṣe máa ń ṣe fún ọmọ náà lè tún fún ọdún kù tó ń sára ní ó tàǹtà ìkọ́ lè ní ọmọ máa wẹ àwọn èèyàn kéèyàn ló máa wà wọ́wọ́wọ́wọ́ ná tí gbogbo ẹ̀ta ọ̀sẹ́yẹ́ wọ́n tẹ̀wá ní wà lè jó lè jó bẹ́ẹ̀ mú ti lọ́pàá tó parí sẹ́kọ́ndì sí àbí kó tó parí sẹ́kọ́ndì sí náà kọ́ wọn lọ lè jó wọ̀n lè jó bẹ́ẹ̀ kọ́ lọ nígbà yẹn tó ẹ pé tó wọn bíbá lọ bẹ̀rẹ̀ lè jó tó parí sẹ́kọ́ndì sí ọ̀pọ̀lọpọ̀ òbí wọn lọ bá ẹgbẹ́ báyọ̀ ọmọ ìjẹ́ báwo tó parí sí fún wa lọ́nà tó wá lọ sí kéde jáde wọ́n tún lọ gómìnà tó lọ sí kéde jáde ilé kéde ẹni wọn ni wọ́n bá yí ọmọ jẹ́ pìlẹ̀ náà lẹ̀ padà nínú wa. ìta bẹ́ẹ̀ ló ń bẹ̀ ni wípé obìnrin primary assignment ni ẹ mọ̀ sọ ọ́ nù ẹ mọ̀ gba owó tẹ́tẹ́ bá ti tòrí ẹ mọ̀ sọ ma ẹ mọ̀ gba ọ̀ gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó bá ṣe tí ò bá ti ṣí olójú tó bá ti ṣí olójú lójú tọ́ ma rẹ̀. àwọn ọmọ rẹ lọ láàárẹ̀ o wọ̀gbá àwọn ọmọ rẹ lọ láàárẹ̀ o gbogbo lè ní ẹ àmì family secretary àmì clinical gbogbo tó lè jẹ́ tó bá ti kú títà títà ọmọ rẹ bá jẹ́ yẹn òun ló kú o torí ti eléyìí ọlọ́run bá àlejò ọlá òun sọ fún wa bẹ́ẹ̀ nínú eléyìí nínú àwọn ọ̀rọ̀ tí àbá ọ̀sẹ̀ sọ ẹ̀sìn tó máa kú wọn lórí òun nìyẹn láti sọ wípé tí wọ́n bá tún lọ tí wọ́n bá bọ̀ bí nǹkan bá tún dààmú náà tán wọ́n kà ń bá àwọn àbá ìṣẹ̀yà bá. kódà kódà àwọn àbá mi tó ṣe wípé gan àwọn àwọn tó ń dúpa wọ́n dà ní nígbà táyọ̀ ọmọ mi bàbá ìjẹta wa máa kòrò lọ pẹ̀lú àpò àbá ìgbà wa. gbogbo ayé rẹ̀ jọ bá nù gbogbo ayé wà tó gbogbo ayé rẹ̀ jẹ́ láti rẹ̀. àwọn ẹgbẹ́ rẹ̀ yóò kún ní orogún ya rẹ̀ orogún ya rẹ̀ kẹta òde àmójútó ẹ̀kọ́ láti kéke ẹ̀kọ́ bá ẹ̀kọ́ òkúrò òkúrò sàmú ẹ̀. tó ẹ̀kọ́ bá láwọn ẹ̀kọ́ bá ẹ̀kọ́ bá láti kéke kọ́ ni kò ní ṣe ṣe kéne ọ̀rọ̀ ìlú ìdàgbò ti dàrú ọ̀rọ̀ ìlú ìdàgbò ti dàrú o. ayà ẹlẹ́ẹ̀karùn-ún òní tọ́lọ̀ bá àlejò lásán ìwé máa yá máa ń Ah, pé áhà ah, bọ́nà tó lélẹ́yìn tí àwọn èèyàn tá à ń tẹ́tẹ́ bẹ́ẹ̀ kẹ́lẹ̀ kan sí ọ ó ti àwọn àgbà tí ó tún mọ sí ọ ó tún padà máa wá bẹ̀ ọ fẹ́rẹ̀ pé yóò bá máa kòwé tiẹ̀ yóò bá ní èmi pépé lébi àwọn pẹ̀lú bójú bá ń kó bẹ́ẹ̀ ọkùnrin kó bẹ́ẹ̀ wọ́n tó bá nǹkan mi wọ́n tó sì lé ìlọsíwájú mi lẹ́yìn ìgbà tó ti sèyẹ tó ti sàṣeyọrí ẹ̀ tó ẹ lọ abẹ pé kí n má bínú ọkọ̀ ọmọ ẹni ọbẹ̀ gbogbo gba ṣùgbọ́n ọlọ́wọ́n bá lè sọlá òwúrọ̀ àwọn gbogbo tó ń kó lè dé yóò pé kó òfò náà yóò borí ní ọ̀nà kọ́lá yóò tún máa kẹ́ ọdún sàánù rẹ̀ ẹ̀wọ̀ náà àbá àbúlé àbúrò mọ̀ bẹ́ẹ̀ ó ń dá àbá tí wọ́n ti àwọn ayáwọn yìí a ah, yìí máa dùn máa wọn ju yẹ pé gbogbo ayé àwọn làwọn lè lọ abẹ́rẹ́ wọ́n tún mú àwọn ọ̀rọ̀ míì nínú ìwáyà míì tó ń kúwe ọ̀rọ̀ yìí. nígbà bá wà sílẹ̀ ìbùnú àbá sílẹ̀ ìbùnú àbá àwọn náà tọ́ka sí àwọn àyàfi mélòó kan mi mẹ́rin míì kan ṣùgbọ́n tó wa a nílé máa lọ bẹ̀ gbogbo ẹ̀ sáà ń kúwe pé súrà yìí ó kó àwọn ọ̀pọ̀lọpọ̀ kárùn lé nípa ẹ̀ kábà pé súrà yìí súrà kẹni tó kó àwọn ìdájọ́ òfin ẹ̀sìn eléyìí tó pọ̀ sínú nítorí àgbò wa a máa ń lọ síbi àyà eléyìí tó tẹ̀lé síbi àyà ẹlẹ́ẹ̀kejì bó bá ti ẹ̀sẹ̀ bí kẹ́lẹ́mà mélòó kan náà làbá ní nínú ẹ̀ ọlọ́run. ولا lọ́mọ òrukàn lákọ̀ọ́kọ́ jàmá kí là ń ta là ń pè lọ́mọ nínú sẹ́dáàtàn ọmọ òrukàn nínú èèyàn òun náà lẹni tí bàbá rẹ̀ kú wàhùwà fìsígàm màkàkọ̀dà àbá wàhùwà fìsígàm òun náà lẹni tí ó sàfihàn bàbá rẹ̀ láti kékeré àwọn akẹ́kọ̀ọ́ gbogbo ẹgbẹ́ bàbá rẹ̀ òun náà lọ́mọ ṣùgbọ́n ìtí ó wà lẹ́tù ní wípé màá bá kọ́dà àbá òwú wà ó wà bí sígẹ̀rì tó bá bàbá rẹ̀ nígbà tó wà ní kékeré òlàpẹ̀ nìkẹ́ni ka lọ́kọ̀ Ayà ìfẹ́ sọ ìdájọ́ ọmọ fún wa nípa dúkìá rẹ̀ tí bàbá rẹ̀ fi ilẹ̀ kó tó jáde láyé. Báwo ló ṣe yẹ ká lò pẹ̀lú ẹ̀ máa gbé ìdájọ́ ó sì jẹ́ pé láyé lẹ́yìn oríṣiríṣi làwọn èèyàn ń ṣe pẹ̀lú dúkìá tọ́mọ òrukàn bá fi dúkìá ti bàbá ọmọ òrukàn tó fi tó jẹ́ dúkìá ọmọ òrukàn àwọn ẹlòmíì wọ́n á jẹ owó ọmọ òrukàn lọ́nà tí ò tọ́ wọ́n á jẹ bó ti wọ́n ọlọ́run bá àdẹ́jọ́ láǹtọ́ wọn bí wàá tó lé níwájú ọlọ́run ẹ̀wọ̀n náà wà lẹ́kẹ̀ọ́ láti sọ fún wa ọlọ́ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni kájẹ owó ọmọ òrukàn ẹ̀ṣẹ̀ tó tóbi ni Amẹ́ríkà níbi ayà yìí a rí pé ọlọ́run bà lẹ́kẹ̀ọ́ lá ó kìlọ̀ fún wa ọkọ̀ mú amúrù wa ó tún fi náà yù tẹ̀lé ó tún fi náà yù tẹ̀lé àkọ́kọ́ mẹ́ ó pa wá láti pé ẹsẹ̀ láì. bílò lámúrì nìyẹn a sì ní bílò lámúrì yòbí tó máa dá yòbí tó lùdú pé dandan ni ànáyù yòbí tó tààrí lókùn bàtà àbátí ní sọ́ọ́rí fún àwọn ánìlè mádá wàhálà tààrí táàbá tẹ́lẹ̀ jókòó tó níbi tí ọ̀nà yẹn táàbí jókòó tó níbi tààrí yẹn ọlọ́wọ́ bá ní sọlá pa wá lábẹ́ ní pé owó ọmọ òun kan ẹjẹ́ á kó ọmọ òun kan mọ́ òun. jẹ́ àgbọ̀yé níbi bọ́lọ̀ bá ní sọlá ti sọ̀rọ̀ yẹn ara àwọn nǹkan táwọn àbá máa tọ́ka sí pé bàlágà náà bá àlejò lásán bẹ̀ yẹn ìyẹn jẹ́ màjáàbí alimọ́sàl alákọ̀tù ìdìbàrù máa ń dáná nìyẹn nínú ilmọ̀lì ilmọ̀lì bayan nínú ìmọ̀ bàlágà. gbàtọ́lọ̀ ní ẹkọ́ fọ́nà orúkàn fọ́nà orúkàn ẹ̀rì pa sọ́lẹ̀ ẹ̀ka ipé ìtọ́wọlé jù òun ni pé ta bá lọ́mọ kékeré jù ìgbà ni ká bàbá rẹ̀ fún owó rẹ̀ tó gbogbo lọ́dọ̀ bàbá rẹ̀ ká kó abẹ́rẹ́ ìyókù owó fún ọmọ ọdún márùn àbẹ́ ìyókù owó fún ọdún mẹ́rin bàbá rẹ̀ fi ten million kalẹ̀ fún òun ni kálà na sọ pé èsì báàrù màkánà lọ́lọ́run sọ ọlọ́run lo sọ́láwù ẹ̀yẹ tí màá bẹ̀ yàtá má ọlọ́run bàdé sọ́lá ló kẹ́ni yàtá má ní ń gbé ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò yẹ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ irú wa nínú nígbà tí ti tó ti jọ ọmọdé kéé yẹn a máa ṣe kí ló dáa ń pè ní ajiru nínú sàlámìlá a ṣe ní jẹun ajiru fún wa kí ló ń pè ní òun ni wípé owó máa bá wọn ní kólé torí kíni torí àǹfààní gángan ọ̀nà wọn bá ṣe torí ṣe kọ́dà tí o bá ti mú o fún alẹ́ destination kàtà ìmọ̀ pé àyè owó fọmọ kékeré kíni ẹrú wọn ní owó tá bá fọmọ kékeré kíni òbíde àkàrà ní yóò sọ wọn kàn wọn ní owó ẹja kọ́dà yóò tó bá àyàn bẹ́ẹ̀ náà bá yóò wọn gẹ̀gẹ́ kí n jẹ ní. ṣùgbọ́n àgbàlagbà tó ti gbá bẹ́ẹ̀ bá tàbí má dájú two million for business àpẹẹrẹ òkú ọlọ́run lọ́nà bàbá àbáríkà ni nígbà tó ti lọ sí mọ́ àwọn ẹgbẹ́ mi ló lè gé èdè ìjọba kéré ìgbà yá bí one million ní ìdìbò. ṣùgbọ́n kékeré tẹ fún lọ́wọ́ owó sọ̀rọ̀ ara nǹkan káàkiri òun fi hàn wọ́n pọ̀ nínú náà ní kásá nàkọ́tà èdè wà lẹ́nu tiẹ̀ nù. èyí wà kọ́ lọ́wọ́ bàdìjọ́ nígbà tí wọ́n sì ń jọ ọmọ òrukàn lọ́wọ́ ọlọ́run mo sọ́dá wẹ̀ pé owó ọmọ òrukàn lásìkò tó wáyé kẹ́ ẹ̀dá padà fún ẹ̀dá padà fún nígbà tẹ́ bá ti mọ̀ tó tó gbà eléyà padà kan níwájú ọlọ́run padà sọ àyà yẹn níwájú kó tó ní páàpù ọmọ òrukàn lówó ẹ̀ àyà bíi àyà ẹlẹ́ẹ̀kẹfà lọ́ọ̀dù padà lọ sọ̀rọ̀ eléyìí ọlọ́ọ̀bà ìgbàlá ni wọ́n tẹ̀lé yàtàmà àtà ìdàbàlà gòkìkà lóṣù àkẹ́rẹ́ mi. ìjọba wọn yàtọ̀ sí. tọ́lọ́pọ̀tà pé ẹni tí ó díyàwó rẹ̀fọ̀nsìtì yóò pè é ẹni tó ti rẹ̀fọ̀nsìtì wọ́n gbọ́dọ̀ máa wá ọ̀nà tó wọ́n máa tẹ́kẹ́rẹ́ tí wọ́n máa fi owó ẹ bá kó gbà náà ó ti máa bẹ́ẹ̀ kó wọ́n dájú owó kan tí ó fi owó máa bí bí. ọlọ́wọ́n ni wàá ní ọdún sùnmí ní wọ́n ti dá ṣẹ́ bá ti rí pé eléyìí ti tán o eléyìí ti tán tó fẹ́ àtọ̀ sí bá ti bá wù kí ilé yàgò wà dàmú ẹkú wọn ní wọn lọ́wọ́ ẹkú kí ni ẹkú wọn ní wọn lọ́wọ́ èyí wọn lọ́wọ́ bá àdìsọ́ láńtọ́ bí ayà wọ́n á tó ìyàbá àmà àbúwá abẹ́rìnkan níbi kátó lọ níbi ayé alákọ̀ọ́kọ́ yìí tàbí níbi kẹ́lìmọ̀ alákọ̀ọ́kọ́ yìí àbọ̀ ìmáàmù kúrúkọ̀ bí wọ́n ní ìdáwù yàtá mọ́tọ́lọ́ ọba rẹ̀ fi ọlá sọ bẹ̀yẹ oṣù méjì ni wọ́n ní nínú òkùnmà tó lè wá bẹ̀ náà tó tó lè mú lọ lẹ́yìn ilé ìta fọ́sọ̀ yẹ wọ́n ní ìgbìrá àwùsọ̀ ámì wà lè fi túwà máa dá wọn tìlè wù láyà ìyẹn ni wípé ká fún wọn lóúnjẹ kásìlá sọ fún wa nínú owó wọn náà ara pé àádùn fún òun pẹ̀lú owó rẹ̀ náà nìyẹn nígbà tó yẹ pé èèyàn lẹ́tọ̀ọ́ fi yàn ná mbẹ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà á máa fún un náà ní tó bùkátà sí nínú owó yẹn o tí ó fi ti pẹ́kẹ́ ní o tí ó fi ti bọ́ bàlágà ọlọ́run tẹ̀síìm bàbá yìí lọ́wọ́ bá ìbámu kóńtọ̀ bí ìtumọ̀ mẹ́ta àwọn tó mú jáde ń bẹ̀. wọ́n ní wàlá àtàtàbàtà ọ̀rọ̀ bí tàbí tọ́yìnbì wọ́n ní tuma rẹ̀ ní pé látàtàbàtà ló ń dá tàzẹ̀mílá ní máa lè yẹtí màbìlà àzílà. wọ́n ní kèé ṣe kó wá jáde wípé àwọn nítorí jẹ́ lápẹ̀júwe ọmọ òun náà sẹ́gbẹ́ bàbá rẹ̀ fi ọgbà ẹranko àwọn ẹranko tó tóbi tó tóbi ẹ̀ ọwọ́ ti pàtípààrọ̀ pẹ̀lú àwọn tó ti gbẹ ọwọ́ àlọ́ tí wọ́n ti pàtípààrọ̀ pẹ̀lú àwọn tó ti gbẹ àwọn ẹranko tó wà ti gbẹ ooru ọwọ́ àwọn ẹranko tó nara ọwọ́ jẹ́ sí wípé ọba mọ́mọ́ lọ lè fi ìtọ́jú ojúlówó tó dúkìá rẹ̀ kọ́ ọmọ tó pààrọ̀ àwọn ilé ìtòjú kẹrẹ ilé ìtòjú ọ̀dà àfíkà wọ́n kó kókó ní ọmọ wa ní dúkìá rẹ̀ lóko. bákan náà wọ́n ní wàhálà adéyé àmì sẹ́yìn bèèmọ́dá pẹ̀lúmọ́sẹ́jẹ̀ àwọn owó ojúlówó olówó rẹ̀ kọ́ máa lọ lè fi àfẹ́ẹ̀tì owó. wọ́n ní eléyìí wọ́n ní ọ̀gá nìyẹn ìyókù àbẹ́yìn tó dáa nínú dúkìá rẹ̀ táwọn máa fi gbà yìí tó dáa tẹ̀síra ọlọ́ọ̀bà àdúgbò lápọ̀ fún àdìlé wọ́n lè ní sábà wọn sàlẹ̀ tí wọ́n fẹ́jà táwọn lọ àtàwọn àbáwà nílẹ̀ nílò ha ṣùgbọ́n wọ́n ní ètò àdúgbò ayé yẹn lè ta sílẹ̀ gan òun ní wípé látàkùrù àwọn alágbèrè sí ẹ má máa jẹ owó ọmọ òun kan nítorí ọba èèwọ̀ ni gbogbo ní tọ́ba sì ti jẹ́ èèwọ̀ wà á rí àwọn bírísà òun tó náà bá àlejò láǹtọ̀ yẹn. ìrọ̀ ìtàkùn ọ̀rá àtúrò náà ti dẹ̀lú àlọ́kọ̀ níta bí tọ́jú. àmì ẹ má fi èyí tí ò da ẹ má fi pààrọ̀ èyí tó da ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹ má jẹ owó ọ̀wọ́n tó ń jíjẹ rẹ̀ èèwọ̀ ni òun á

ọgbọ́dọ̀ mọ́tì ẹ̀ lọ́tọ̀ olùdásí ẹ̀ náà mà lọ́tọ̀ ọgbọ́dọ̀ papọ̀ mọ́ra wọn eléyìí ọgbọ́dọ̀ papọ̀ mọ́ra wọn. wọ́n níyẹn ni ẹ má fi èyí tí ó da pàrọ̀ tó da ẹlẹ́ẹ̀kẹta wọn ni wọn bá tẹ̀sán ájàlù ákílà làkàbí sí ní amúhárì wàtàdà wọn ti lọ́ra tó ti kọ̀dà àdára ní nílà wọn ni kó kálukú kẹ́ ẹ má wo tó tẹ̀sán kẹ́ lẹ́yìn tó bá àyè tó ń bẹ lára ní

àdéjọ́lá ó ń sọ ẹ̀tọ́ ọmọ òun fún wa nínú ayà yìí ó sì lè fi àbí ìgbàgbé ẹ̀ pẹ̀lú òkú ọlọ́run tó ti dọ́là náà ìdí ìrìn láti rà lọ́síwájú ọ̀rọ̀ nípa àwọn ohun àtẹnáàbà àdéjọ́lá ń sọ fún wa ìdájọ́ tó ti mọ́ wa abẹ́náàbà àdéjọ́lá òun náà ni ọba àná òun lọ́ba ìní òun náà ni ọba ọ̀la abẹ́ eléyìí tá a fi lónìí náà kọ́nà kó pa níjọ́ fún wa sọlọ́mọ alanabi náà Muhammadu وعلى آله وأصحابه وسلم نعم نعم بسم الله